Therefore, urukoya eh, Zainab ó fẹ́ arákùnrin kan tẹ́ ń pè ní Abul As ibùnú Rọ̀bìn lásìkò tó fẹ́ yẹn kẹfìrí ni ọmọ ànábì jẹ́ mùsùlùmí Abul As ibùnú Rọ̀bìn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó jẹ́ kẹfìrí ó jẹ́ ọ̀sẹ̀ lẹ́yìn náà Rùkọ́yà ó fẹ́ Útúbà ọmọ Abu Lahab tọlọ ńlá náà ṣáájú kọ́lọ́n tó làánà rẹ̀. Rùkọ́yà ànábì fífún ta ni o Útúbà. ànábì tún fi òun náà fún ùtáíbà ọmọ ìyá ọmọ bàbá òtúbà Rùkọ́yà ó fẹ́ ẹ̀gbọ́n òtúbà Umu Kulthum òun fẹ́ ùtáíbà ùtáíbà tó jẹ́ àbúrò òtúbà àwọn méjèèjì yẹn wọ́n jọmọ ìyá kan náà hamalatu alihatobi tọ́lọ̀sọ́nù suratul masad umu jamil ló kọ ìyá wọn tọ́lọ̀sọ́ di hamalata alihatobi níyà àwọn otuba àti ntaiba so wọ́n so yìgì tán wọn ò tí ì wọlé tó àwọn obìnrin yẹn ti wọn ni àyà sọ̀kalẹ̀ pé kànábì ò ṣe wáàsí kó pe gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí Abdul Uzza ẹni tí kúniyẹ̀ jẹ́ Abu Lahabi Abdul Uzza ọmọ Abdul Mutalibi tó fi ànábì ṣépè Abdul Uzza ọmọ Abdul Mutalibi yìí ẹ pé ẹ Abdul Mutalibi àti Abdullahi tó jẹ́ bàbá ànábì ni wọ́n jọ jẹ́ ọbàkan sọ́nyẹ́ wa abdulmutọ́líbì àti abdullahi tó bí ànábì wa bàbá kan náà ló jọ bí abdulmutọ́líbì àti abdullahi ìyá wọn ò papọ̀ ok ànábì wa fún dáhùn pé bíi dáhùn pé ọ̀nkú ànábì nìyẹn ọ̀nkọ́ ànábì ni abdul euza ọmọ abdul mutolibi ànábì wá fún ọmọ ọ̀nkù rẹ̀ lọ́mọ ẹ̀ méjì ọfà rùkọ́yà ọfà fún ọtúbà ó sì fa umukulusum ọfà fún ọ̀tàyíbà. nígbà tí Allah wá sọ fànàbí rẹ̀ pé fásitàbí máa tú mọ́rù wà á ń vir àṣírọ́tàkà àlè àkàrọ̀bìn nínú sóra míì fànàbí wá ké sí gbogbo ìdílé kùrẹ́sì jọ tọ́wá ní mo pè yín síbi kẹwàá gba Islam tí Abu Lahabi yanu pàgà tó ní tábàlákà ya Muhammad tó yanu padà tó sọ bẹ́ẹ̀ sànẹ́bí pé òfò ni fún ọ òfò ni òfò ló ṣe ìtumọ̀ ẹnu ìlú tọ́wọ́ yẹn bá ti ṣòfò oní nǹkan ló ṣòfò nù ok tí aláwọ̀ wá dá èsì padà lójú ẹsẹ̀ fún Abu wọ́n ṣẹ̀ṣẹ̀ so yigi ànábì ṣẹ̀ṣẹ̀ fa ọmọ ẹ̀ méjèèjì lé otuba àti òtáìbà lọ́wọ́ bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta nànẹ́bì pe gbogbo ìdílé rẹ̀ pé kí wọ́n wá gba Islam sẹ́ǹgẹ̀tì síkwẹ́ǹsì yẹn báwọn tí abúláàbì tí í ṣe abdulewuza tó fànẹ́bì ṣépè kò ì tí ì kú òkè délé tí Allah ti dá èpè yẹn padà pẹ̀lú súrọ́tùlì mọ́sáàdì tábàtì yádá àbí láhàbín wàtábà ọwọ́ àbúláàbì méjèèjì ó ti dòfo ó ti parun títí dé parí bí súrà ṣe sọ̀kalẹ̀ tí àbúláàbì gbọ́ tó délé ó sọ fún ìyàwó rẹ̀ ìyá ìyá ọtúbà àti ìyá ọtáíbà wọn ọmọ wọn sẹ so yìgì tán ni wọn kà ké sí ọmọ wọn ni pé sọ gbọ́ nǹkan tí ọlọ́run tó rán mọ̀mọ́dù ń sẹ́ sọ gbọ́n tó sọ nípa bàbá yín ó yá ẹ̀yin méjèèjì ẹ kọ àwọn ọmọ ẹ̀ sílẹ̀ ọjọ́ kan náà ọjọ́ kan náà ni wọ́n kọ Rùkọ́yà àti umu kulthum sílẹ̀ ànádì ò dá wọn padà ó wẹ́lkọ̀mù àwọn ọmọ yẹn padà sínú ilé ó wẹ́lkọ̀mù àwọn ọmọ yẹn padà sínú ilé. lónìí ẹ̀yin òbí tí ìgbéyàwó ọmọ yín bá di mùsíbà ẹ̀yin ò wẹ́lkọ̀mù wọn ni mùsíbà yẹn fi ń ga sí i. rùkọ́yà yìí lànàbì padà fi fún Usman ọmọ afan. rùkọ́yà yìí ló padà kú lẹ́yìn tó bí Abdullahi fún Usman lànàbì tó wá fún Usman ní Umu Kulthum nẹ́bí ń pe Usman ní zuwunuraini zuwunuraini onímọ̀lẹ́mìjì ìyẹn ni pé ó láǹfààní àti fẹ́ ọmọ méjì nínú ọmọ obìnrin ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam. so ọjọ́ kan náà ni hútúbà àti hùtáíbà ni wọ́n kọ àwọn ọmọbìnrin méjì gànẹ́bí sílẹ̀ ti kéèsì rùkọ́yà àti ti umu kùlùsómù nìyẹn ok ní abala ìkọsílẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n zainabu ẹni tí ànábì fi fún ni abul as ibnu robin tó náà jẹ́ kèfèrí ní kété tí ànábì kó Mákà wá sí Mádínà tó ṣe yíjíra táyà sọ̀kalẹ̀ pé kèfèrí ò gbọ́dọ̀ ṣe ọkọ mùsùlùmá mùsùlùmá ò sì gbọ́dọ̀ ṣe aya kèfèrí. ó kọ́ọ̀lù ọmọ ẹ̀ ó pe ọmọ ẹ̀ pé kó kọ abúlé áàtì sílẹ̀ kọ̀ wá tí ìrọ̀ náà torí kò lè dárìn Mọ́kà wá sí Màdínà ogun Bádìrì wá ṣẹlẹ̀ òun wá ọ̀nà láti wá sí Màdínà ogun Bádìrì ṣẹlẹ̀ abúlé áàtì ibùdó rọ̀bì yìí. ọ wà nínú àwọn jagunjagun àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n ó wá jagun ní bádìrì tó lòun wá pànábì ọwọ́ bá wọn kò mẹ́rù wọn kò mẹ́rù wọn mú wá sí Zainabu ó wá fẹ́ san owó ìtúsílẹ̀ fún bàbá rẹ̀ lórí ọkọ ẹ̀ tí wọ́n mú ó ní nígbà náà ní abúlé as ibùn rọ̀bìn ló wá islam ló wá dẹ̀ntà máa sọ̀rọ̀ díyà lọ́wọ́ ánìyàn fún gbígbà tó gba islam yẹn tànẹ́bì sì wá dá ọmọ ẹ̀ padà sọ́dọ̀ rẹ̀. So lẹ́yìn ìgbà tí wọ́n ti túká tó wá padà gba Islam ànábì wàá dọ́mọ ẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ ó dọ́mọ mélòó báwọn mẹ́ta ní ti kéèsì Fatima díẹ̀ ló kù kóun náà kó forí sọ tọ́láàkì ní tiẹ̀ nípa pé nígbà táwọn ẹbí tó fi fún Ali tán ìròdétì gbọ́ ànábì wípé ali fẹ́ fẹ́ ọmọ kan nínú ọmọ abu lahab tó jọ ọmọbìnrin lẹ́yìn tí súrà ti sọ̀kalẹ̀ tó ti làánà abu lahabi nígbà tá ànábì gbọ́ bẹ́ẹ̀ ànábì gorí mímbàrí ó ní ẹ bá ń sọ fún ali ó lè fẹ́ ọmọ ẹni tí ó wọ̀ ná lórí ọmọ ẹni tí ó wà lìjẹ̀ náà mú kan nu méjèèjì zeda kò mú ọmọ Abu Lahabi kó yọ̀ǹda ọmọ tèmi fẹ́mi tàbí kọ́mọ mi máa jẹ́yàwó rẹ kó o sì gbàgbé ọmọ Abu Lahabi ọmọ ẹni tí ó wọ̀ ná àtọ ọmọ ẹni tí ó wà lìjẹ́ náà wọn ò lè jọ wà lábẹ́ yàrá rẹ wọn ò lè jọ wà lábẹ́ òrùlé rẹ. ọlọ́run ló tọ́ alison náà ó dúrọ́pù ọmọ abúláàbì bí bẹ́ẹ̀ kọ́ ànábì ò bá ọmọ rẹ̀ so agasi pé kò bí ó withdraw ọmọ ẹ̀ kó ń lé ọkọ kì í ṣe orí burúkú tí kọ̀ǹdíṣàn bá ti wàrántì ẹ̀ ẹ̀ gbà kádàrà bẹ́ẹ̀ bá tètè gbà kádàrà yóò nìkan sí ni mùsíbà yóò nìkan sí ni kí lẹ ṣeré yìí nítorí náà arábìnrin tí mò ń fún lámọ̀ràn lọ́wọ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí kó pè mí torí pé sítáǹdì mi lórí ọ̀rọ̀ ẹ̀ ni pé kó ṣe kúlù torí pé ó bọ́ sọ́wọ́ mùnàfíkì ó bọ́ sọ́wọ́ oníjàmbá olóòní gbowó lọ́wọ́ rẹ̀ ń bẹ́nu ilé rẹ̀ ń bọ́ sùn o lè máa bímọ fún ọ̀daràn o lè máa bímọ fún gbájúẹ̀ ṣùgbọ́n ò lè gbowó oúnjẹ lọ́wọ́ gbájúẹ̀ èwo lè wo èwo lè wo tí mọ́nì bá pé ní tòótọ́ bó o ṣe ń gbọ́ mi báyìí kò yẹ kọkùnrin yẹn kó tún bọ́ ní àṣepọ̀ mọ́ láti alẹ́ yìí lọ. lọ bọ́lọ̀ ọba rẹ dúró ibi tó ṣe mistéèkì dé tí sórí ọmọ mẹ́ta fi gígùn níbẹ̀ kó o tọrọ àforíjìn torí ìwọ tó yẹ kó o ti kó lé ọkọ tipẹ́tipẹ́ tó o jókòó ti ọ̀daràn tó o wá ríra rẹ gẹ́gẹ́ bí ẹni tí kò ní option o ní option o option ẹ̀ náà sì ní kúlù ntọ́kùnrin yóò máa ṣe ní ti ń ṣe ń tiẹ̀ hùn wo ṣe tàn ọ́ wo ṣe dúbù rẹ ẹ́ ìyẹn táwọn bá wọn ó tún wáá jókòó sílé rẹ̀ ó ti ní ẹ̀rí lọ́wọ́ ó ti nídìí lọ́wọ́ láti go for kulu ìjókòó rẹ̀ kalẹ̀ rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí mò ń sọ yìí o tún fi ń dákún ẹ̀ṣẹ̀ ni lórí ọ̀rọ̀ ara rẹ̀ ó jókòó sílé ẹlẹ́bọ olóòní option ó jókòó sílé gbájúẹ̀ tọ́wọ́ ọlọ́pàá bá ti mú un tó ti lọ ẹ̀wọ̀n tí wọ́n ti fi tepurúlù sọ̀fíọ̀ wọn ẹ̀wọ̀n fún sọ́ọ̀lù ó tún jókòó sílẹ̀ ni. nígbà tọ́ba yóò wá tí ì mu lòfin á lérò pé kó o sì wà ní ilé rẹ̀ ilé tí wọ́n fi owó gbájú ẹ̀ kọ́ ọ̀wá ń bímọ fún gbájú ẹ̀ ọ̀wá náà ò ní gba owó sùúrù àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ rẹ̀ kí la ìgbà rẹ̀ kí ló ṣe. tètè palẹ̀ ẹrù ẹ mọ́ ni o tètè palẹ̀ ẹrù ẹ mọ́ kó o ṣe kúlù fún ni o kọ́ lọ́wọ́ tọrọ àforíjì torí yẹ kó ti ṣe kúlù láti oṣù àkọ́kọ́ tó ti wọnú ilé rẹ̀ èèyàn sọ fún ọ pé irun gbà òun ó fadà nù ọ̀fà ọ̀wọ́ irun gbọ̀nìkan tó fádànù ó ti wà disqualify kọ́mọjọ́kọ rẹ lọ ọ̀wọ́ kó lọ fá irun gbọ̀ndànù ó ti tó ní ẹ̀rí fún wọ láti ṣèkúlù ó tún fa ṣòkòtò ẹ̀ wálẹ̀ ẹ̀rí mi ìtùnú fún ọ ó tún wá fi yí ọ pé súfí lòun ẹ̀rí mi ìnú fún ọ láti kọ́lẹ̀ ó tún sọ fún ọ pé gbájú ẹ̀ lòun. àá ah, eléyìí ti pọ̀ rẹ́gẹ́dẹ́ mo rántí kan tí ẹni tó gbé ọ̀rọ̀ yìí wá bá mi tó sọ ó lọ wá wò pé wá yìí fi ń dá ilé ayé ẹ̀ ṣe báyìí tó lọ bọ́ sọ́wọ́ ọ̀daràn báyìí nígbà tó ń wá rántí pèsè bí ọmọ mssn ni pé àwọn mssn wọn èyí láàfáà wọn lọ máa háyà àfáà ni ẹ̀rántí ọ̀rọ̀ tí mo nígbà tí mò ń sọ nípa ọ̀nà àbáyọ sí kí ló lè mópin bá kí ìtúyìgìkà kọ́mọ̀ lásìkò wa yìí mo ní mùlàzámọ́tù hálíkọ́tù ìlìmíyà dídún nímọ̀ àgbò nímọ̀ ẹ lọ láàfáà tẹ́ ẹ mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ìbàjẹ́pẹ̀rù sísà yìí tó lùgbàdì àdánwò yìí ìbàjẹ́ ó ní hálíkọ̀ kan nínú àwọn álíkò àwọn àfáà tí máa wá ni yóò ti sọ̀rọ̀ ẹ̀ fonítọ̀hún wọ́n ti sọ fún ìgbésẹ̀ tá a tẹ̀ ń sọ fún lónìí wọ́n á ti sọ fún un. sọ́jà go sọ́jà come lọ́rọ̀ MSSN when you are on campus wọ́n mọ invite àwọn àfáwà àwọn àfáwà tẹ́ ẹ bá ti parí ẹ̀kọ́ yín ó di gbére ọ̀rọ̀ láìfowó gbàbá yẹn a gbọ́dọ̀ wà ní agbo onímẹ̀sìn táàtì máa wá pàdé onímẹ̀sìn wa ó kéré parí ẹ̀kan lọ́sẹ̀ àìfẹ́ làáfàá àìfẹ́ máa lọ sínú agbo onímẹ̀sìn lórílẹ̀‐èdè kẹfìrí yìí ewu ni ìtọ́kùnrin yẹn ṣe yẹn kò tó bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Islam yóò jẹ iyán rẹ̀ níṣu kò tó bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ ń bẹ lọ́tọ̀ ìdájọ́ rídà ni yukuta lukufuran wọn á ti pa sípò kèfèrí tó wáyé pé orílẹ̀-èdè Islam lọ́ba wa but this country anything ló lè ṣe kò lè pèrè mùsùlùmí lánàá kódò ní kò lóòṣe mọ́ kò sófin kankan tí ó gbé ọ anything ló lè ṣe so nírú orílẹ̀-èdè báyìí ẹ gbọ́dọ̀ wà nínú aago olùmẹ̀sìn tó ga sí pé ohun tó bá ń lọ tó ń kọ yín lóminú ẹ wà táìmù ẹ yọjú sí àfáà yín ẹ fi tó létí yóò sọ ohun tí ó bá mọ̀ ń pa rẹ̀ yóò sọ fún yín. àmọ́ ẹ ẹ̀ lágbo ẹ̀sìn kankan tẹ̀ ń lọ ẹ ẹ̀ lágbo ẹ̀sìn kankan tẹ̀ ń lọ so títí ẹ bá bọ̀ yóò mọ̀ bá ọ ní ọ mọ̀ bá yín náà ni dípò kó kó kó kó o ti wà pẹ̀lú onímẹ̀sìn ẹ̀yẹn wo kéésì obìnrin kan ó wá sí wàásí wa ń jọ wá sí kan lọ̀rọ̀ kan ọ̀rọ̀ afóúnjálàbì lọ́ba kọ̀ béèrè pé ọkọ tó ń fẹ́ o onígálàbí ni o ọmọ fi sinapu ọmọ fi ṣe oògùn o ọmọ ń ṣègbà o ọmọ ń ṣàwo o ọmọ ń síngbẹ́rẹ́ sáwọn obìnrin nídìí o ó ṣàkà gbogbo ẹ̀jọ́ ọkọ sínú ìbéèrè ni o ó wá ní ẹ téèyàn bá gbéyàwó rẹ kí ni ó ṣe ah, mo wá ní ẹni tó kọ̀ béèrè yìí ní ń béèrè rẹ o àmọ́ kíwọ gangan fún ara rẹ kò rí mi after talim ó sáré mi ńgbà tó rí mi mo ní sọ orí tí mo sọ ń náà ní kò ọmọ rẹ òun tan obìnrin yẹn ni òun tan ni òun náà sí ó ṣe bí àfa àsúnà obìnrin wọlé tán ó turn back ó fi bímọ kìíní ó fi bímọ kejì ó fi bímọ kẹta mo ní sọ mo ní ìdájọ́ tí ń bẹ lórí kéèsì yìí ni pé kúlù ni ṣe kúlù fún ni lóbìnrin bá ṣe kúlù ń gbọ́ ṣe kúlù bárakùnrin ti ń pariwo bó ti ń pariwo mí nu àbúrò ẹ mọ ti gbà ewu lọ́wọ́ òun o ó ti sọ́dọ̀ ìyàwó rẹ o ó ti gbálé fún o ó ti ṣe gbá o ó ti ṣàwo ọwá síbi ọ̀pariwo ọlọ́sàgọ̀ ọlọ́pàá ọlọ́fẹ́jọ́ mi sùn àwọn ọlọ́pàá wá pè mí èmi ò mọ̀ rí o ìyàwó ẹ̀ béèrè béèrè ni o nítòsí gbẹ́nu èsì lèmi sọ fún o ẹ̀kẹ́ bá ń bí léèrè iṣẹ́ jálàbì sí kì ṣàwo oníṣẹ́ tóun ṣe nu òkè ǹjẹ́ ọjọ́ ọmọ fóun ṣiṣẹ́ yìí kẹ́ ẹ tó fẹ́ ra yín ó ní rárá ó ti à ń ṣe é ó ní òun fi sẹ́yìn pamọ́ fún un ni òun ò lè fi í lẹ̀ làwọn ọlọ́pàá bá ní kí n máa lọ ilé ọba tún wá bá mi lé ọba tún wá bẹ̀ mí èmi níyà kò jù bá ń lọ lọ́dọ̀ tèmi ọkàn pariwo mi pé mo gbà ẹ̀wọ́ lọ́wọ́ rẹ ni èmi ò gbà ẹ̀wọ́ lọ́wọ́ rẹ ìyàwó ẹ béèrè béèrè ẹ̀sìn mo sì fún lésì. òkè ọba tún pariwo mi lọ sí sẹ̀ríà kóòtù àdìwò tó pa ń bí àdìwò tó pa ń police station tó fi wá bẹ́ẹ̀ mi tó tún fi ṣe wèé wọ́n <laughs> tún lọ sí sẹ̀ríà kóòtù ọjà ọba. ibẹ̀ mo ti wá gbọ́ pé ó ti lọ polongo mi ń bẹ́ o ah. làwọn ti bí náà bá ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé à. Ah, ìyàwó ẹ lọ bèèrè lọ́wọ́ àbúrò ẹ máa sọ́ọ̀mọ́ pa àbúrò ẹ máa lé ni fatiwa rẹ̀ máa gbóná ni ìmọ̀ lé ni ọmọ lé ni ìyẹn mo wá gbọ́ bí mo ṣe bí mo ṣe bí mo ṣe pèpè fún jòkó nù pé ọ̀yá n tẹ́ sọ ẹ wá sọ síjú mi ọkùnrin náà wá wá wọ́n sá padà bẹ̀ mí pé má bínú òkè. Okay? ọkùnrin yẹn ọmọ ṣẹbọ nkú náà mà ni ọmọ ṣẹbọ yẹn kú náà mà ni. aláwọ̀ sànù wa o lórí òdodo ọ̀rọ̀ lèmi ò sọ ayé ò bá àmọ́ sọ nǹkan míì ní ti kéésì obìnrin kó béèrè fún ìkọ̀sílẹ̀ lọ́wọ́ ọkùnrin tọkùnrin ò bá kó ń fún ara rẹ̀ kó gba ìtúsílẹ̀ tó ń pè ní hulu kò sí option míì mọ́ pẹ̀lú bí kéèsì ẹ̀ ṣe lọ yìí o hulu ni tó bá tún dúró sílé rẹ̀ ẹ ti jọ wà nínú ẹni tó ń hábọ̀ ẹni ibi tó ń hábọ̀ ẹni ibi ẹni ibi lọ́kọ rẹ̀ ó ti dó ń súfì ó ti dó ń jálàbí ó sì fi pamọ́ fún ọ ni ó sì wọlé tán ó sì hàn sí ọ kí ló wá dúró ṣe ń bẹ̀ tó bá jẹ́ múmínà tòótọ́ tó bá jẹ́ kọ́ọ́lísọ̀ tó jóńgbàgbọ́ òdodo tó sì jẹ́ ẹni tí tọkàn ẹ̀ mọ́ sọlọ́hún kò yẹ kó dúró síbẹ̀ kò yẹ kó bímọ kankan fún tó fi gba rìlé alọ́fùwá ṣe kòǹgẹ́ rẹ̀ tó láǹfààní àti gbọ́n tí mo sọ yìí pè mí tí mo sọ yìí náà ní tùsọ̀ fún ọ o aláwùsà ànúwà subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha astaghfiruka wa atubu ilayk ká pàdé láàárọ̀ ọ̀la ní ìdánilẹ́kọ̀ọ́ wa láti aago mẹ́sàn-án títí di aago méjìlá insha allah.